jàmá nílẹ̀ dẹ́wọ̀n tán káwọn abúlé rẹ̀ pé èyí lẹ̀ sí àbí sí ilẹ̀ sí. àgbọ̀nà ń tòsí ni ọlọ́mọdé á tẹ̀sí. ìfẹ́ òfìfin ní yá tẹ̀sí ọ̀kan bẹ́ẹ̀ là ń gbọ́ yìí gbàtọ́ lọ́run lára ètò yẹ gbàtọ́ lọ́run fún ara tára ẹni tó dìbò tọ́lọ́ lé ẹni ọlọ́run fẹ́ yàn síbẹ̀ nìyẹn ṣé ẹjọ́ kọ̀ǹtẹ́sì àti ẹ̀ńpẹ̀ náà olóṣù wọlé ọwọ́ ni wọ́n dàrú ni àtọ̀ ìjẹ́kẹ́ òwò àtẹ̀yìn ọlọ́run o. àtẹ̀mọ́ kan yín ọ̀rẹ́ títí ìgbẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ èèyàn ká dìbò kò dìbò gbẹ̀nsẹ̀ ń fẹ́ dìbò ní mùsùlùmí ọlọ́run yóò alọ́run wà fákọ̀ yín ẹ múra sí ọ̀rọ̀ yín ọ̀kan lọ́tẹ̀ yìí. ẹ̀ẹ́ pàápàá lọ́tẹ̀ yìí. afàyín lọ́lọ́ hmm. afàyín lọ́lọ́ tọ́lọ́wọ́ da fún yín pẹ́ pé ńgbà àbáyé pariwo lánàá èyí tó sì wọlé ní yín bá jẹ́ pé yín tó ṣe bá yẹ kọ́lọ́hún fi sájà padà ẹ̀yìn àtọ́lọ́hún. ẹ pé kẹ ẹ má gbọ́ òun ẹ̀mọ̀ láyé bá ní ọ̀rọ̀ yìí ah. ẹ̀yìn àtọ́lọ́hún. Ah, ó di ma. lọ́ọ̀kan bọ́ bísí ní sẹ́yìn nìyẹn. Hmm. gbogbo ẹni tẹ́wà débẹ̀ sórí eré ọlọ́mọ àwọn àdúró débẹ̀. torí pé àlékọ́rọ̀ ọ̀kan náà ká má tún ọ máa bẹ náà fún wa. torí pé àwọn ni ọlọ́run sáà kó ìjọba lé lọ́wọ́ ọmọ wa kì í gbogbo wọn gbogbo wọn bá ta ọmọ wa ni wọn bẹ́ẹ̀ wà ní apc ọmọ wa ni pdp ọmọ wa ni akọ́ọ̀dù ọmọ wa ni labour ọmọ wa ni bíkún yẹn tó ń ṣe fdp ọmọ wa ni aláàyò kankan pàtó mọ ní gbogbo nígbà kan náà lẹ́yìn lọ́dọ̀ wa. ìbáwá ah. ni fẹ́ńsì kì náà. lókùn l'APC lórí wọn. ẹjọ́ ń. so gbogbo ìfẹ́ bá ti ṣe ẹlọ́run sábà ní kọ́ máa ṣe ọ̀sán wa nìyẹn. pé ẹ máa bẹ́ẹ̀ campaign lọ́sẹ̀ yìí nígbà campaign gbogbo ẹ̀ láti pọ̀ àti sọ́dún náà ìfúnbọ̀ náà ti ti pọ̀ mọ́. ẹ máa rán ẹ máa rán bá fọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àtọ̀ bí mo ṣe jẹ́ lọ́kàn bẹ̀yẹ nìyẹn ẹlọ́mítà kan wa. wàdà bùsẹ̀ di dùn. wàdà bùsẹ̀ di dùn bí máa bá lọ́wọ́ yàtọ̀ kún. fọgáàrù ni ọ ṣáájú ìjákulẹ̀ ni ọkọ̀ ṣáájú bó ti bá gbọ́rọ̀ ń yẹ kò sí wàhálà mọ́. àmọ́ tí ọba wa gbọ́ wa kò àṣà àmùsọ̀ díìdù ìyàtọ̀ lé. bìmọ̀ kánú yẹ̀mù kúrò ètí tí wọ́n dáná fà á ó lè o. ẹ rí i pé ní ìbámu ọ̀yà tá a kà iṣẹ́ tá a kà lánàá tàbí tá a tú lánàá rí i wọn lọ sábà wà wọ́n kà mọ̀ sábà ń kú wa ń sìn ọ̀nà tó kà jọra wọn Yorùbá náà ní ọ̀rọ̀ àlùkòránì síjọ mọ́ra wọn ó síjọ mọ́ra wọn ní òbí sì lè sọ́jọ́ títí pákọ́ àpọn. a kì í gbọ́dọ̀ òbí yẹn ọ̀sẹ̀ gbogbo òwe òfin ní ìtọ́ba pé ìwé òfin ẹgbẹ́ sẹ́bi ara wọn ni kájọ ran ara wọn wò. kò sí ìwé kankan ńlá yẹn rẹ̀ níbi yóò tó ẹ̀ tó wà bí òjò wa. ẹ̀ lájà lọ ka àlùmọ́nà sinna kọkọ kan. àwọn ní n ta kọkọ kan ní n kọ́kọ́ bí káyà ìsọlẹ̀ tọ́kọ́ káyà ìsọ̀kalẹ̀. sababu nuzul nasalati hadhihi al-aya لوليد بن المغيرة نعم قال لو كانت النبوة حقا لكنت أولى بها من محمد صلى الله عليه وسلم لأني أكبر منه سنا وأكثر منه مالا وولدا ọlọ́run bá àwọn ilé ìwé sáǹpù fún wa ní ayé òkú sẹ́ni yóò máa wà. gbogbo ẹjọ́ gbàgbọ́lá fún làákẹ́tì rí pé wọ́n kọ́tọ́ sí. wọ́n sì mẹ́rin wa bí n tẹ́lẹ̀ náà yi. baba bàbá àgbà yà yìí. wọ́n láyà yìí sọ̀kalẹ̀ lórí ẹni tí wọ́n pe wà nídìí ọmọ ọmọ o torí wọ́n tó ń gbọ́ wa ní àtúntò tó pe wà nídìí níjẹ́ o. má sọ o. má sọ o. ìmọ̀ rẹ̀ ti o. ìlú kan máa ń ní a. Ah. o sì béèrè ìtumọ̀ rẹ̀ àtẹ́tẹ́sẹ́ okò àwọn ẹni ọlọ́run là máa ń sẹ́mọ́ wà aráyé ẹ̀ máa mú ẹ̀sìn láti wàrà yìí gbogbo ntọ́lọ̀ ní àwọn afiláyé pátá lórí àkọọ́lẹ̀ àwọn afáàní ẹbí léèrè tí mo kọ tẹ̀ dákọ̀ sọ ẹ bá ló kọ lọ́dọ̀ tó wù ọ́ wà lọ bẹ́ẹ̀ tẹ̀ dákọ̀ kí nìtú mọ̀ ọkọ̀ yìí. àwọn olùkọ́ jẹ́ yìí. mo sì kọ bẹ́ẹ̀ yóò fi pè é. orúkọ mi tazim orúkọ ní tààtìrù ó ní ìlàpá lábẹ́ tí ń jẹ. ó ní ìyàwó kaná sí nùbùwọ́tà akọ́m bẹ́ẹ̀ ìdáná ti ti ń pèrè ẹ̀ ń bájẹ́ tó lòdò dání. lẹ́kùn tí awùlẹ̀ bí i àmì muhammadu sallallahu alaihi wa sallam lẹ́kọ̀ọ́ sí kò ń jẹ́ ànábì ọlọ́run ju muhammad lọ. sọ́wọ́n sọ ni ọ̀sẹ̀ ìlú. ní akibaru mini wùsì náà. ọlọ́kọ̀ọ́kọ́ náà ń jù lọ wà yóò yá bi ná. Ah, ọmọ ìjọ o. ẹ máa wọ ẹgbẹ́ tí ń gbàgbà àtọ náà ọlọ́run tí ń gbàgbà àtọ ipò ọlọ́run mo lọ bá kẹ́ bàbá kan yàrá ó lè fi kákọ̀bí rẹ̀ lanú kákọ̀bí rẹ̀ nílà ákà yìí lọ́nkàn kan lé ní o níbo míì a máa fi dàda ń di ní sàgbà o. tí ò ní tanná. àlùkùnlà ò ní tanná. tí wọ́n máa kọrin fún pé yẹ̀kúrẹ́ bí ilẹ̀ ìsọ́lé yẹ̀kúrẹ́ bí ilẹ̀ ìsọ́lé ẹran kò jì jẹ́ yẹ̀kúrẹ́ bí ilẹ̀ ìsọ́lé. gbogbo nǹkan ní ọ̀bàjẹ́ ojú la gbà. kẹ́mi àwọn tó pé ẹ̀ ń tó gbọ́jà gbà. ẹgbẹ́ ẹgbẹ́ yóò tún nílé lọ ah. wọ́n bá gbé ẹgbẹ́ tó pátá ó lè fàbí káyìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn. Hmm, àwọn kankan àwọn kankan ń bẹ nìyẹn tí ó ní ń lo àṣà máa jà hmm. máa jà kò bá àmúrárá. lọ́sẹ̀ yà fún rárá wọ́n jà lífà àlífà tí ń jẹ. báyìí bàbá ń bẹ ní ayọ̀ ni sínú Quran oníṣàyọ̀ ogun bẹ̀. kálífà máa ń dolo náà. àlífà máa ma do yọ̀ọ́ lọ ní. ìmọ̀ ẹni kí ni ẹni fẹ́ jà lífà bàbá rẹ̀ gbogbo ohun tí ó jà lífà lórí láwọn yòókù wà lẹ́tọ̀ọ́ sí. ǹjẹ́ ọ̀bà lẹ́nu o ọjà tí kò náà balẹ̀ lórí. bọ́ bá bá mu ni ẹ̀yìn àkọ́bí tó bá bá mu ni tọ́lọ́ bá pè é tọ́ pọ́n bàbá lé bó ṣe pọ́n bàbá àgbàlá mú ní gboléwu ọ̀sán ìmọ̀lélé ọlọ́run pọ́n bàbá yẹn lé púpọ̀ wọ́n ní bàbá òṣèṣe bọ́ ọkùnrin tóbìnrin yẹn ń bí sáásáásá ọba ọba ọbẹ̀ bàtọ̀ yá yí ẹ̀mí àlébà pẹ́ tó àkọ́bí ọkùnrin pẹ́ tó dé ó sì mẹ́nu àṣà tiwọn pé wọ́n máa jà lépà ọlọ́mọ bá tó rẹ́ jí ọwọ́ aka bàbá yẹn ka ọka ó sòó àtẹ̀gbà sí hàn ó ka ṣùgbọ́n tó ti bàbá bá délé bẹ́ẹ̀ ní òkòṣe kòṣe lágbègbè yẹn bẹ́ẹ̀ ẹ̀ lẹ́bi díẹ̀ wọ́n yòókù bẹ́ẹ̀ tó bá bá mu ní ọmọdé yìí ò ní ba sẹ́jẹ́ ò ní ba lẹ́jẹ́ ẹ lọ fi síbẹ̀. àlébà ipò kan ò ní wà kọ́mọ ilẹ̀ nítorí máa gọ́fà lẹ́tọ̀ sọ bọ̀ tó ń ṣe dáàbò tó dáàbò ní kẹ́ máa pé àkọ́kọ́ bí ọmọ. lọ lọ kò sí mẹ́tò kì í ṣe bá àlébà ń ìjọ ń yìí lórí gbogbo àlàjọ ní o. pé pàtìndélẹ̀ báyìí ọ̀yá ẹ máa sá ẹ máa sá ẹ máa sá olórí ibìkan wákọ̀ yóò sì mú sẹ́ yóò sì mú iṣẹ́ tí ó bá ṣe yóò mú sẹ́ láyọ̀ yà láàyò. bíṣẹ́ tí ó bá ní kó mójútó ẹ̀rọ àbábá rẹ̀ ṣe jókòó tí ó. kí ó wá kọ́ ìwé ni kọ́ kà yanjú. ó sì lè máa tẹ̀ wá. ẹ máa fẹ́ gbọ́n tá à ń sọ iye ntí àbáwá sábàánù sẹ́ńdì sáráyé ẹ lọ kà á ẹ lọ gbọ́ nu sẹ́ẹ̀tì yín ẹ mọ̀ ìfẹ́ àwọn èèyàn ti ń tàlébà ọkọ bí ọmọ mistake yẹn lẹ̀ ẹni àti tàlébà ń pè ńlá kọ́ bí lọ́kùnrin abẹ́ni tó rà àléfà mọ́ torí pé àfa àsọ́bàǹdì agbẹ̀yé náà rèé pé bàbá ádámà bí ẹni tó ju àfa àti bẹ́ńbẹ̀ yìí lọ. lórí tí wàá nù ìrìn jẹ́ but àbá àsọ́gbàna wá sọ̀rọ̀ kan sẹ́kù ó fẹ́ kọ́ sọ ó ní kálẹ̀ wàá lè dà lépà ridwanu náà wàá nù o kálẹ̀ bá àrọ́ máa o ó ní nǹkan ẹ bá ń sọ yìí lọ. kí kí wọ́n sọ̀rọ̀. tí bá ń bẹ inú àlájà pé kò sí dandan kí àkọ́bí abẹ́báwá ń pè rẹ̀ jà léfà sẹ́gbẹ́ nìkan kò máa sàṣírà wọn bẹ́yẹn. kálí wọ́n lè gbé kí ni wọ́n á mójútó ayé wọn pé yẹn kẹ́kọ̀ọ́ yẹn jú yẹn kọ́sẹ̀ mi yẹn jú pépé tí wọ́n ti fẹ́ jà lébà wọ́n wò pé ta yẹ ni tí ó lè ó lè bá mú tó ká díẹ̀ láàbì ṣe ọmọ kan ò ní jókòó gẹ́lẹ́ tẹ́tẹ́ ẹ̀rọ ń ṣe olùyà olùbàbà àkọ́kọ́ olùyà àkọ́kọ́ bíbí bàbá àwọn kò sí nǹkan gbogbo ẹ̀rí gbogbo wa ẹlẹ́sẹ̀ bíbẹ̀ yín o kò bí yẹ. òun yà yọ ya bẹ́ẹ̀ lọ́lé ké pé gbóngbóng kébé òkè ọlọ́tí wà nílẹ̀. ìta rẹ̀ ní pé mùgírà lè ń lọtọ sí torí pé òun jùlọ lọ́jọ́ òun ọjọ́ òun wá kọ́ mọ́ wàá sọ̀rọ̀ nínú ìwọ̀n máa ń sọ́wọ́ rẹ̀ dẹ́nu. olùdókòwò olùdókòwò pọ̀ ju lọ ní ogún tún bí àwọn ọmọ sọ bí nǹkan kan ìrúrò mẹ́rin. wọ́n ní jìkì ẹ̀yà ti sọ̀kalẹ̀ ní pẹ́yà rárá kòkà ní ìgbìndé kálẹ̀ wọn kan á tún lọ́ọ́ máa yàgò mí inú súra mi inú tọ́lọ́ ti sọ fún wa pé gbogbo nkéèyàn máa ń kà lọ́dọ̀ àrẹ nǹkan kan dọ́lọ̀ wọn yàn ọ́ wọ́n lè má fi yàn yàn torí pé wọ́n ní ó jìṣẹ́ kan ọba máa sá lọ. pe ha ọlọ́mọ ma mi o àárín ewu ìwọ́jọ́ ìtẹ̀tọ́ kọ́lọ́ ọ̀ràn mi ó ti rán ọ̀tán ó ti rán ọ̀tán. musa ní kọ́lọ́ mọ́ra òun ẹ̀ẹ́d ní okùn ẹ̀kúnyẹ́ òun ò lè sọ̀rọ̀ dáńtọ́ kò sí náà akásí kó sì ìwọ nàbí musa afọ afọ. kánà mo ṣe à ń bẹ jàmá lóde jẹ́ ìrìn kóbi mu tiẹ̀ fọkùnrin mu tiẹ̀ ẹ bá jẹ́ àka al-munasaba. al-munasaba ba'da an abana Allahu ta'ala sunnatahu fil bashar bi an yakuna fi kulli baladin aw jama'ati zu'ama mujrimuna yuqawimuna da'wata ar-rusul wal islam. naam ba'da an abana Allahu. wọ́n lé ìfẹ́ ọlọ́run bá àlejò ọlá ṣàlàyé fún ayékéyéké. súnà rẹ̀ lókè ìpẹ́ tó súnà òun ni lókè ìpẹ́ nípa ń pè báyìí pé tí ò ní yé táyé ni pé gbogbo ìlú kọ̀ọ̀kan àti gbogbo ìjọ kọ̀ọ̀kan ìlú àti ìjọ àwùjọ ni àwọn olórí tí ìkọ̀wémúni dáwọ́ tẹ rúṣìlì wọlé ìsìlẹ̀ àwọn tá a ti wí iṣẹ́ wọn ni wípé wọ́n máa gbógun ti ìjíṣẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n ti nípò wọ́n ti lówó wọ́n ti gàǹgà àwọn ọmọ wa ṣiṣẹ́ tọ bí ìjíṣẹ́ òṣèlú ṣẹlẹ̀. أوضح أن هذه السنة موجودة في زعماء مكة الذين دفعهم لمكر والهسد إلى أنه متى ظهرت لهم معجزة قاهرة تدل على نبوة محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قالوا لن نؤمن حتى يحصل لنا مثل هذا المنصب من عند الله نعم وني àwọn أصلي وما أدب في إجسام النبي gbogbo ti ìjísí àwọn ànábì wọ́n sì máa gbógun ti gbogbo ẹ̀ máa fẹ́ kí nǹkan ó dáa wọ́n máa tako. Yàmá ọlọ́run náà máa yé àwọn èèyàn tí wọn fẹ́ kí lẹ́kùn Nàìjíríà kárórí gbé rárá. Nínú àwọn tí ti ga tí wọ́n lówó. Èèmọ̀ abẹ tí wọ́n máa ń ṣe wálé mọ̀ àwọn èèyàn tí a fẹ́ sun kálukú jẹ yìí làwọn èèyàn tó ń sáré lẹ́yìn pé kò tún sírù wọn. ẹni bẹ́ẹ̀ fẹ́dà ẹni bẹ́ẹ̀ fẹ́dà bóyá ààrẹ ni o bóyá gọ́fúnà ni o ọmọ ilé ìgbàsó bíi àgbà ni o ilé ìgbàsó kékeré ni o mínísítà ni o ẹ kọmíṣánná ni o. chairman local government ni o councillor ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ pé ilẹ̀ ẹnu wọn tó fẹ́ kí n'i ọba àwọn gàǹgà yìí lọ́ba pé sórí ẹsẹ̀ ta sẹ́ńtà àbí fẹ́ àwọn èèyàn wa o àti òfin wọn lè fi àmà jẹ wọn fi àmà jẹ wọn àwọn tó ń àmà jẹ aráàlú ní àtúnyẹ ọ̀pọ̀lọpọ̀ eji àtàjì ẹjẹ́ eji nàìjíríà a ti kànú ayé àkùrán lánàá pé gbogbo ẹ máa ń bẹ nínú ọkọ̀ kan sí ọ̀tẹ lọ́rùn fúnra rẹ̀ ní ọkọ̀ wa rẹ̀ mú rẹ̀ pò ń bẹ́ ẹjẹ́ àti làákà yìí ẹnìkan tí máa sọ fún wa ń sìn ti ń bẹ kò yẹ kó nínú ìṣe ń bá. nígbà tó ń tẹ́lẹ̀ yẹn kí ló ṣe nígbà náà ó yẹ kí gbogbo wọn jẹ́ wò ni wá ẹ̀rẹ̀ máa sọ ẹran tó tọ̀. òun kọ́ òun kọ́ tó tiẹ̀ nù mọ́. bébí abalẹ̀ náà nìyẹn kí a máa ní ìmọ̀ràn tó wá dá ní ìsìn tó bẹ́ẹ̀ máa ta jí tí ìbá lájọ lórí ikọ̀ ẹ̀kọ́ yẹ kó wọlé lórí kọ́dé èèyàn. Ah! èmi ò kan ti ń bẹ́ẹ̀ ga pípọ̀ ń bolo o èmi ò fẹ́ màlẹ́kà ni o. àmọ́ tí wọ́n ń sọ ni pé ènìyàn ni tó lè ṣe dáa ènìyàn ni tó lè ṣe mistake ṣùgbọ́n gbogbo ayọ̀kù ni pé káwá pé ọ̀gá ọ̀gá mistake lè lóyún ẹ̀tọ́ ṣe nítorí ẹni mi kókó nìyẹn. ẹ bẹ́ẹ̀ ẹ má jẹ́ dẹ́gbà má àhà kí wò lábẹ́ sílé ìgbà sẹ́yìn ò ṣe mú mi. ayé wo ló tún pàtúnṣe láyé ètí ní. àti ẹgbẹ́ lè ní ìsí òde bẹ́ẹ̀ gbẹ́rù pé ẹ̀yin ìyàwó ìwọ́n ti dáa o àmà ìṣe ó lè jára àwọn òkúrọ̀ àná náà tó láti fi hàn débẹ̀ tí wọn ò ṣe dáa àná àtọ̀fọ́ àwọn ò ṣe dáa ni bóyá ara wọn òkúrọ̀ ó lè yẹ ó lè yẹ lódodo tí ẹ fojú hàn pé àlè mọ́bì kan bọ́ọ̀sì ẹni tó ti ṣe rí kọ́ ó rí ó ṣe gọ́fúnà rí ó ọmọlé màgòfin rí ó ṣe kínákínú gbogbo ẹ̀ ló ṣe rí ọwọ́ ń bẹ̀ tán wá ń bẹ̀ ń bẹ̀ lónìí ọwọ́ ń sọ rẹ̀ ẹnu sọ ohun tí wọ́n sì pé o láyé ti ní o láyé ti ní o mo sì báyìí mo sì báyìí mo sì báyìí. sẹ́ńgbẹ́ wa àtẹ̀ntì wa àkọ́kọ́ sinmi àwọn nǹkan kan bu yìí o tó jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo àmọ́ ìgbé àdáwò ni èmi ọ̀ kàn pé tẹ́nìkan o àmọ́ mọ̀ ń sọ tó ń ṣẹlẹ̀ ká lè padà sínú làákà yìí ni o kí ọkà dédé dìpélé ọmọ epo tí ń bẹnu mọ́pẹ́yì tó gbéyàn jáde lọ́ba di pé èèyàn jáde ń jọ́ náà mọ́ ọkà náà o tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí a máa tètè tètè tètè tètè tètè tètè tètè fẹ́ kúlé pé ó bà náà o ó bà náà o bẹ́ẹ̀ ni pé kò tẹ́ wa lọ́rùn àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ bíi ìpànìyàn lọ́tún ìpànìyàn lọ́sì kò tẹ́rùn rárá nítorí pé ikú ti ń pa ojúgbẹ́ ìyàn ìwé ńlá ní ń pa fún mi ìbá jẹ́ pé ẹbí èèyàn yẹn ń pa báwọn àbẹ́ǹtì ní àwọn ń pa báwọn kò ní fojú rẹ wo ẹni tí ń bẹ́ ń jọba o kò dùn mọ́ wa ní rárá àwọn àbẹ̀lẹ̀ nǹkan bá mi tó ṣe. ìjọba ti sì ń bẹ lórí ipò yẹn ti ń sapá sálà wọn ń sapá yẹn ní àwọn ń sapá lódodo ìsapá yóò ti hàn síta but àbàdo àrùn lọ́wọ́ kọ́ ló ń jẹ́ hàn síta. tuntun báyọ̀ bá rọ okùn ara òní wa bẹ́ẹ̀ fẹ́ bàlẹ́ kí gbàdúrà wà náà òní náà fi lè jọba rẹ ṣe abẹ́rẹ́ òfin wọn kò tó kù sí gbogbo nǹkan tó ti wá lé nípa irinjẹri mọ abẹ́rẹ́ òun kọjá pásítọ̀ tiwọn ni ọ bẹ̀rẹ̀ bóyá nìkan kì í pásítọ̀ tiwọn lọ bẹ̀rẹ̀ pé àìwò ní wọn àyílò àwọn tí wọn bẹ̀rẹ̀ rẹ o ṣùgbọ́n abẹ́rẹ́ òun fáwọn ọ̀pẹ́ pásítọ̀ tí wọ́n ni yóò bí ẹ̀hún ọ̀rọ̀ kò fún wọn sí bẹ́ẹ̀ sọ́nà lè bá a ní ìwúrí àti sọ̀rọ̀ gbogbo ẹni tí yóò wá padà sípò tí ń bẹ nípò tí ayé fi da ẹlẹ́yìn yóò padà gbogbo ẹni tí yóò padà sípò tí ayé tó fi yóò sí mọ́jọ́ padà níbẹ̀ àdúrà àti kálukú ọjọ́ múra sí nìyẹn láti ràn wọn tí ń bẹ lọ́wọ́ pẹ̀lú àdúrà àti ìtọ́sọ́nà ẹ bá lè gbọ́n sọ̀rọ̀ kí wọ́n lè gbọ́rọ̀ rẹ̀ ẹ ṣe báyìí ṣe báyìí tí wọ́n á ṣe báyìí fún wọn tí wọ́n àbáwá gbọ́ àti ṣètò àkọ́kọ́rọ́ wọn. mo lè léyìn wípé àbáṣepọ̀ ti ń bẹ láàrin ayé àta kàtà àti léyìn wípé gbogbo ìlú kọ̀ọ̀kan gbogbo ìjọ kọ̀ọ̀kan làwọn olórí tí wọ́n jẹ́ alágbára àbẹ̀ máa ṣiṣẹ́ tẹ káyé máa níra bí wọ́n ti ṣe nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí i. àwọn ọ̀hán ana hábi ìsinná mọ̀júdà tún bí zọ̀hámá ìmọ̀kì. ọlọ́run ṣàlàyé ẹ̀wà lórí wípé súnà tá a wá ń sọ yìí ọwọ́ àlù mẹ́ta níjọ́ ní ìta bí ànábì dìde. èso jẹ́ wípé àwọn sọ lọ ò ní tí ìgbà fànàbì táwọn obìnrin mọ̀jú yìí nílẹ̀ tí ó sọ pé ànábì ọlọ́run yóò tó tó di èèyàn o màlẹ́kà gangan ẹ máa wá láì màkà màlẹ́kà tí ò sí ojú yìí rí nítorí ojú tó yàrá gbé ojú ìbádùn màlẹ́kà kò ní sun ayé ń jẹ náà wọ́n rẹ̀ ti jẹ́ pé ọ̀rọ̀ tó fẹ́ sọ ti tán mọ́ inú ohun tí ẹ̀ ń mọ̀ fi mú ọ̀rọ̀ ti tán ọ̀rọ̀ ti parí kò ní sọ̀rọ̀ mọ́ jáde ọ̀rọ̀ náà ń sọ yìí lọ́dọ̀ ọlọ́run ó ti mú níwọ̀n ìgbìntẹ́yìn ọ̀sọ̀ lọ́rọ̀ lájẹ́ ó ti níje lọ́dọ̀ ọlọ́run ẹni ọ̀rọ̀ sísọ bá tẹ́ ṣáájú kíkú rẹ̀ kò ní pì kò kò ní sọ há mọ́ni. ó lẹ́jọ́ máa ń là ní ọ̀bẹ ó ṣe yé torí pé yé rẹ̀ ti parí mo fẹ́ mọ̀ pé lóṣè yé lóṣè yù lóṣè yé lóṣè yù iye mílíọ̀nù tó jẹ ó ti yí tán kò ní í wá afẹ́fẹ́ ìgò ní wá irú ẹni máa ń tí ọ̀rọ̀ ló jáde mọ́ lórí nàlẹ́ka ọmọ àlejò ètò báyìí ní nàlẹ́ka yìí wọn náà wọn fẹ́ rí màlẹ́kà kọ́ wa fojú hàn aláìmọ̀kan ntí ẹ̀ ní rí kẹ́ ẹ gbáyé mọ́ kí ó pàṣẹ àlọ́ ọbẹ̀ wọn ni àwọn ènìyàn. ọ̀gbìn ẹ̀ka yasula lánàá mẹ́tìlú ọ̀hádà lèmọ̀nsọ́ min indillah. sábà rí ni táwọn ń tọrọ yìí táwọn ń béèrè yìí irú ìpè yìí omi àwọn ètò gbàkúntà mọ̀bí mi. àbáfọ̀pọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àyà yìí tí a kà sànù síkè yìí olóńgbò wa sọ ayé lè kalẹ̀ pé ó kè é sẹlẹ̀ nígbà ẹ wà á ní kú lẹ́nu tí ó mọ̀ yẹpẹrẹ kẹtù wa báyà ńlá ló bì ní ọlọ́run ẹ ẹ gbà àbí òkè kẹ ẹ ẹ gbà ọlọ́run ní ní dá nǹkan lẹ̀ dá nǹkan dá nǹkan lọ́lọ́run ẹni tó bá gbẹ́ nìkan lè fẹ́ ọlọ́run yẹ̀ ní wo yín bá a ti o ọgbọ́n lábàbúrò mi lè yàgbà fún ẹyẹ yín kí ni à ń pè ẹ́ mẹ́nìjà alihamudulilayi mọ́kùnrin kọ́nà kí ni à ń pè ọ́ àfa bákan ni ọlọ́run ti jẹ́ tó ń lọ́mọ tó òun ni ó rí lò ọyọ ẹgbẹ ní ẹkọ sọlá fún ọ máa pè láàfà ìgbàdà àfàgbà máa pè láàfà àgbà kó o lè ní ìfúnni dúkìá náà lè dé ní orí ẹgbẹ àwọn àti bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tó lè gbà fọlọ lára àbúrò tiẹ̀ náà dé ọ ọdẹ sáǹtì ọlọ́ọ̀lọ́ǹtọ̀

ọ̀rẹ́ kan àtọ̀rẹ́ wọn jọ kàwé ni wọ́n jọ jáde ìwé ni wọ́n jọ lọ jámíà ní yunifásitì ìjọba di lọ́ọ̀yà ìgbọ́n ló ṣèjọba ọ̀rẹ́ tó ń di òṣèjọba wa ń sọ fún mi jọ̀sán yìí pé àbí ìwà rí ti òun lọ́wọ́ rẹ̀ òun pé òun níbi ọ̀rọ̀ kan nípa ìlànà òfin ìwọ́n ti pàdé ọ̀rẹ́ òun pé ìjọba ìdákùn ẹ̀yìn ìkàbá ìbáyìí bó lè ṣe jẹ́ àhà ah, ah, ah, olùkọ́ ọ̀rẹ́ ẹ bá mi ń sún bà ní. ebe ẹ bá ní ní sígbà yẹn wá ẹsẹ̀ ọ̀nà báyìí ká ti máa sọ pé ọ̀rẹ́ tẹ̀lé o kàwé ni o àjẹ́ kékeré ni o. máa wò sí wípé à ọmọ ẹ̀tọ́ ẹ̀ ni. ẹ má gbọ́ gàràgàrà ntọ́lọ́ ń gbé nǹkan nìyẹn àgbà fọlọ́ ń ni wọ́n ní bí ṣe jẹ́ lọ́ọ̀kan bẹ́ẹ̀ nígbà yóò lè gbà fún mo kádàrá o ọlọ́run kí lọ́kàn. three eighty three. ọ̀yà ìṣó. وهكذا يظهر أن مشركي مكة أكابر قريش طمعوا أن تكون النبوة في بعضهم كما حكى تعالى عنهم في سورة زخرف. wọ́n ní nítorí bímọ o nígbà sọ́lẹ̀ ń lójú pé àwọn ọ̀bẹ̀bẹ̀ mẹ́kà tí wọ́n jí àwọn èèyàn kan sì kan sínú ìran Kùráìṣì wọ́n ń tàn náà kí ìdánadí ọ̀jẹ́ ọ̀kan lọ àwọn. gẹ́gẹ́ àdìbáǹsì gbà wá fún wa nínú sọ́ọ̀tì sọ́kọ̀rọ̀ ní àyà thirty one thirty two. وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم wọ́n ní èyí pé. لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. wọ́n mú àlùkùránì àná ń gbọ́ wọ́n gbọ́ wọ́n yẹ̀ ah, ìwé yìí tó tọ́ kò wọ́n gbà pé kùránì kọjá pé ànábì lọ́kọ wọ́n á gbà yìí lódodo kalẹ̀ ni àwọn bí wọ́n gbé jábọ́ ni pé ó ti wáyé sẹ́ni ń ṣe sẹ́ni nìyẹn láì ní ká gbà fọlọ́ ń má yẹ kí ọlọ́run gbé kan náà wá jẹ́ sórí tako ọlọ́run máa ń tún ṣe lọ́kọ́ kọlọ́n wọ́n ní èké kùránì ti jẹ́ ntí wọ́n sọ kalẹ̀ lórí arákùnrin ká arákùnrin ká nínú ìlú méjì kan ìkan Mẹ́kà ìkan tọ́yì wàlídìí ọmọ mọ̀gíra èyí ń bẹ ní Mẹ́kà wọ́n yẹ pé. irú wàyí lè mú bíra tá a ti mọ̀ pé akẹ́bà tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀. ìbá ti tó ní wá ń pè wá pé ẹ sọ kìíní lẹ̀ ẹ sọ kìíní lẹ̀ ẹ wá kìíní kìíní. ìbá mà dáa owó ọba gbà ọ̀wá níbí yìí ẹnì kejì rọ́tọ̀ máa. òun wà ní tọ́yì màá tó kọ bàbá sí bàbá sí ẹ̀ torí pé òun di ọ̀dí aláwọ̀ á ní nǹkan yìí ìwọ́ta òun di bùnmọ̀sẹ̀ ó di àtàkọ̀fì àdéhùn ìwọ́ta bùnmọ̀sẹ̀ ó di àtàkọ̀fì òun padà gbà òun di mùsùlùmí di sọ̀hábà ó di aláwọ̀ ní òun bẹ́ẹ̀ ní òun náà jẹ́ ẹ̀ńtọ́lọ́wọ́ba àlejò ọlá pẹ́lẹ́mọ́ ọlá ẹ̀. wọ́n ní káfíńsì kan náà méjèèjì ń bá ní ọlọ́run bá sọ̀rọ̀ kárí ìfarẹ́ kálẹ̀ fún wa ah, bámu ti dáa jù o. ọlọ́run wa ní. àhùn yaqsimuna rahmata rabbika. ọlọ́run ní sẹ́yìn lẹ́ẹ̀mọ́ bá mi pé lẹ́kùn ní ọlọ́run نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ọlọ́run ní àwa là ń pín ìjẹ̀kùn àwa èèyàn ní ìsẹ̀mí ayé àwa là máa bìbí kọ̀ọ̀kan bá mu. wọ̀rọ̀ fàánà bá bọ̀mọ́ nfọkọ̀ bá àdínní dàrọ̀já. ọlọ́run ní àǹfẹ́ nìkan jẹ lọ láyé pẹ̀lú ipò pẹ̀lú owó ẹlòmíì ní owó kò nípò ẹ̀ ń lówó yóò ní jẹun tó nípò yọ̀rọ̀ bí ẹ̀sán wọn dùn. ẹ̀ sì nípò náà sí olówó yóò lọ dúró náà yóò lọ náà ní díẹ̀ yóò sì yẹ ìtàkùn lówó bọ́lá ti pín ní láàrin ọmọ ìgbé nìyẹn nìyẹn. sáyé lè bá a ṣe é gbé ìgbà tí kò wá lówó bákan náà sáyé ọmọ asẹ́fẹ́ nìkan ليتخذ بعضهم بعضا سخريا ní ìkímọ̀ wa ni ká sáyé bá wọn bóò lẹ́nìkan ó fẹ́ lẹ́nìkan náà ń fẹ́ tẹ́mà lórí bákan náà tẹ́nìkù bákan náà tẹ́mà kí bákan náà. pẹ̀lú sùúrù ìbálẹ̀ ilé ó pẹ̀lú sùúrù ló sì máa pè ní ọ̀gá wa ọ̀gá wa gbogbo àwọn òṣìṣẹ́ tí máa ń daṣẹ́ bíi bíríkìlà bíi kápẹ́ńtà bíi jóyìnmárin gbogbo òṣìṣẹ́ ọwọ́ ni máa pè ẹni bá gbéṣẹ́ fún wa lọ́gàá wa. ọmọdé sáìsì tó lé òsì ìlú ọmọ bẹ̀rẹ̀ pé ṣé oúnjẹ ti dé kò ní pé oúnjẹ ti dé kò ní pé oúnjẹ ti dé ọ̀gá lẹni tó gbé sẹ́fún ọmọ ẹgbẹ́ títí wèé parí iṣẹ́ rẹ̀ ọ̀gá ni. ah ìyákan bẹ́ẹ̀ lẹ̀ yìí òṣèlú mọ̀tà orí mi ní yàgò ẹ̀ àwọn òwe yẹn ti mọ̀ ní mọ́tò rẹ̀ díẹ̀ àgbàlagbà lọ́dọ̀ orí mi ó tún àgbàlagbà ní òṣèlú gbogbo ọmọ kan tó máa lọ bá bàbá ta wí pé bàbá ẹ̀sán náà bó wo ṣe wọlé bàbá ọmọ akó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe bá ń pè é táà ni wọn ò dàrú pé ojú pé gbẹ́kò njẹ́ wọ́n ti gbẹ́kò yẹ bàbá òní kò ló fọmọ́ ọ̀dọ̀ ọ̀gá wa ọ̀gá wa kìnìkan láì sí mẹ́rin wọn fi ọmọ ìpínlẹ̀ báyìí bàbá yẹn mú òṣèlú ṣe púpọ̀. kìnìún tọ́jú òun náà. àwọn ọ̀gá nù èyí tó à ń tọ́jú wa nù ọmọ anú ẹ̀ tó lówó jùlọ ọmọ anú ẹ̀ tó lówó jùlọ ọ̀gá ló pe ọmọ anú ẹ̀ tó kú. ẹjọ́ kàwé ó dé o ìdókòwò àwọn olè ẹ ọ̀rẹ́ àwọn àwọn fẹ́ẹ́ ti dẹ́gbẹ́ wa nánu. ẹwọ ẹwọ ikima ọlọ́run kan kò ní ikima ọdẹ ọdẹ ní ṣe ní òṣèlú ẹ wọn náà ẹ̀gbọ́n lórí kíma àbúrò lórí kíma kò lè láyé rẹ lè rọrùn. wọ̀rọ̀ fana bá dọ̀bọ̀ nǹkan ọ̀bá adìrí ìdàrọ̀jà lè tẹ́kí dábàá àbùhùn bá dọ̀rùn sókòrìyà. ورحمة ربك خير مما يجمعون الله الكريم ìyàwó àbẹnú tí èèyàn ò ní mà tí o tún ní sanna kọ́mọ àwọn mọ́mọ́ ẹ̀rù nǹkan sanna ní ẹ̀sìn ń já tó o. méjì bọ́ létí ó dùn ọ́ bọ́ létí ẹ̀tọ́ àwọ̀ tún máa rẹ̀ kò sí ń tọ́jọ́ ìtumọ̀ kó à ń láyé. ń ah! sọ di bíbẹ́ àwọn là ń jẹ́kẹ́ nìkan jẹ́ nìkan lọ. Ah! àbí kankan ṣe ti gbà náà. ilé ìtọ́jú yìí ní ìjọba yìí lọ́dọ̀ àwọn nẹ́ńtì. bàbá kan tó jẹ́ gbàgbà tọ́lọ̀ ń fẹ́ fi sípò ọlọ́run ti mọ̀ ní ìsìn. ọmọdé kan tọ́tọ́mọdé ni tọ́lọ̀ fi sípò ní ìsìn ọlọ́run ti mọ̀ á. ẹni tí ń bẹ níwọ̀n tí wọ́n ti kọ̀dọ̀ gbàgbà kò kúrú pọ̀ kò kéré pọ̀ pẹ́pẹ́ mi ó gorí àga ọlọ́run ti mọ̀ ń sìn. ó ti parí ẹ̀ ìyẹn dúró kàkùfẹ́ dà á lọ́dọ̀ rẹ̀ ó lè nítorí pèsè nínú inú ayé yòókù nǹkan lọ́jà tẹ wà lọ́jà tẹ wà ẹgbẹ́ ntajà ẹni táàtù táàtù fàyè ọ̀fọ̀ kìí sè sẹ́kùn máa lọ la la la la la la la ntọ́wá kọ́lé ni ọ̀tà ntọ́wá pèsè nìkan ni ọ̀tà èyí lè ní ọ̀tẹ̀. ọ̀tọ̀ débi wọ́n kò débi màlí sí. ọlọ́run ní sí bẹ́ẹ̀. ẹyẹ kú ẹ gọ kejì ẹ gọ. wọ́rọ̀ fana bá a bọ̀ fún ọ̀nfàwọ̀rọ̀ bá a bí dàrọ̀jà ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ọlọ́ni jù wá ni pé kẹ́nìkan lè bá àrí ẹnìkan máa ránṣẹ́ ni o ẹnìkan kúrò sílẹ̀ ẹnìkan yóò bá ná òun náà tún ní owó kò ní máa ná ẹni tó máa ná káyọ̀lẹ́ bá a máa ṣe é jọ gbé papọ̀ kò ní jẹ́ nìkan ṣoṣo ọmọ gbogbo nǹkan ṣe kò sì ní gbogbo nǹkan tán ìwọ lówó ọmọ náà wò eléyìí mọ́nà wò ẹ̀kọ́ wọlé lọ́wọ́ kó o máa di púpọ̀ nsìn ìwọ́n tó lówó lọ àníkànnà òwò hàn ọ́ bàbá tó dúnmí dápé ẹ kílé burú ń bẹ̀ ọ̀dà máa lọ máa lọ lọ kó náà tiẹ̀ máa lọ gbàkọ́ lọ́wọ́ ẹ̀yẹ́ ní ẹ̀kọ́ wọlé lọ́nà tó bẹ̀rù ọlọ́run pé ọlọ́run ló kàwé bẹ́ẹ̀ pé olóògbé kẹlẹ́jọ́ láti pọ̀ kẹlẹ́jọ́ màṣájà rẹ̀ pọ̀ kí oore ọlọ́run lè bá ara máa kárí ọlọ́run ṣe ìtòrú súnà ayé pé bàbá kan ò ní bí ọmọbìnrin kó tún fẹ́ níyàwó o sì ní bí ọmọbìnrin mẹ́nìkan bí ọmọ bàbá ọmọ ìyá rẹ̀ kó tún fẹ́ níyàwó ẹ̀yin ẹ máa bá wọn gbóbìnrin ẹ̀yin ẹ máa bá wọn bí ọkùnrin káyọ̀ máa ní ìsìpọ̀ káwọn ọjọ́ ní ìsìpọ̀ obìnrin ilé eléyìí á lọ fẹ́ ọkùnrin wọn lóbi ìrántí ìrántí máa kọ ilé ọlọ́lá lọkùnrin ti wá iye kálíkà lóbìnrin ti wá ọyẹ fẹ́ra yín ẹ̀kọ́ lára wọn bẹ̀. ilé olówó lóbìnrin ti wá kálíkà lọkùnrin ti wá ẹ̀fẹ́ra yín pọ̀. ilé ilé onímọ̀ ni wọ́n máa nímọ̀ ń bẹ̀ ẹ̀yìn ti yín ọlọ́wọ́ fún yín nǹkan ní fún yín ayé kọ́ ẹ máa jẹ́ kí ọlá òbí kan bọ́ bìkan nírọ̀rùn sẹ́nà jẹ́ńtọ́ fẹ́ máa nídìílé àfáà tí wọ́n ti fi ẹ̀jẹ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀gbáríkà tí a fi bí kọ́lọ̀ síbẹ̀ yẹ kọ́lọ̀ tó máa ṣe nǹkan rẹ̀ lẹ̀ ńbẹ̀. bọ́lá ti sáyé lọ nìyẹn ìṣòro ni àjọ máa àjọ máa ṣe pọ̀ ni. الناس للناس من بدر والناس بعض ببعض وإن لم يشعروا خدموا بعض ببعض وإن لم يشعروا خدموا جماعة وسبو جماعة سورة أما تنكر وعاتي إتا أنجوكو سورة وجماعة سورة أجاكو ودون آه أجاكو gbogbo jama sọ̀rọ̀ pátá a ní bí ìbánisọ̀rọ̀ láti sálámà ashri inshàlá. náà ìyẹn tẹ́ wọ́n ti tán bẹ̀rù. ẹja gbọ́n tí àwọn afa àti sọ síwájú. فرد الله عليهم بقوله الله أعلم الله أعلم حيث يجعل رسالته ọlọ́run adé sọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu wípé ọlọ́run bá àlékè láti ṣe àlá ọmọ mi tí ìgbésẹ̀ gbà mí o. ayé wa àìlẹ̀ muhaitu yàtọ̀ risalatahu wa man yaslu ulẹ̀ amin kọ́lìkì. ọlọ́mọdé tí ìgbésẹ̀ bá mi ó sì mẹ́ni tó yẹ ní ẹ̀dá ẹ̀. àrísàlẹ̀ tí máa ń sọ bùndì ní láwùú muqawwimatun khassa. ọlọ́ àwọn àfáà ní ìránṣẹ́ ipò kan ní tọ́jẹ́ kò tẹ̀sí. tí ó sì ní ibi mọ̀kànwé láti ká sọ ó ní ibi àwọn àpilẹ̀ ìpìlẹ̀ tí ó gbòlé lórí ó ní ìdí ẹ ọlọ́run ti mọ̀ tó ń fẹ́ ṣe ànábì òun ní ànábì ó ire ti bí kò mú rí ti bí kò kúrọ́ rí láyé ti bí kò bá yàgbà rí láyé ọlọ́run ti ṣe láti ile lè kàwé pé lónìí agbé ìkànnì lọ́wọ́ ọlọ́run tó fẹ́ gbé lọ́ti ṣe ó ti ṣe ní ìbámu ọ̀la wọ́n ọmọ ń dọ́ba ayé rẹ̀ ń bẹ̀rẹ̀ ayé ìwọ́n wà oríire ó padà dé báwa ìgbẹ́yìn ni. àwa kan ní bílù bá ń gbóná lánàá àwọn àwa kan ní jẹ́ náà fẹ́ pé

وفضل من الله يمنعه من يشاء من عباده ọlá látọ̀dọ̀ ọlọ́run ní máa fi pẹrẹsẹ tó bá fẹ́ ní ẹrú rẹ̀. láyà náà lè wà áàdùn bí kásbín. ẹnìkan ò lè fi iṣẹ́ rí ó lè fi iṣẹ́ tọ̀ àbíyànjú làwọn láyé. sábàbí ni àwọn nẹ́sàbí. àbí pẹ̀lú bí ká àbí ẹbí kan pé ẹbí wa ó lè fi rí orí ọlọ́run nítorí wọn fẹ́ fọ́n ní fọ́. àwọn òbí kọ̀ọ̀sọ́ ìdùnnìyàwó yá àdíyá kàlímàlì wàlíwàládì wàzìhámà wànúfòòd. Abi àwọn nǹkan kan tọ́lọ̀ ń fi ṣe àdáyà ní fáwọn èèyàn míì náà nínú ayé fẹ́ẹ́ ọlọ́run fún láyé tàbí àwọn nǹkan kan míì bí owó bí ọmọ bí ìjọba bí ká sọ̀rọ̀ kó sẹ́ ìyẹn ò pé ọlọ́run bá fi àwọn àyàn ògbé nǹkan lé ọlọ́ rárá ìṣòro àwọn tí ń fọ ọ ó fọ lówó tẹfẹ fún ọnu ó fọ ọlọmọ tẹfẹ fún ọnu ó fọ ọlẹbi tẹfẹ fún ọnu ó fọ oníkásọrọ tí wọn mú sẹ tẹfẹ fún ọ nìyẹn mẹmẹ gàtí nìyí. tọ́lá ẹ̀fọ́ nínú lọ́kọ́ lọ́kọ́ sọ fún pé ó kọ́ onígbèlè ọlọ́. wà ìnàmà tuta mẹ́ni wúwo ahàlùlá lìsàlámà kọ̀ wọ́n ní ẹnu wípé ẹlọ́ọ̀ máa fún ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí nítorí ìkíni. àdámà rẹ̀ là àdámà rẹ̀ là kò ní máa bínú bọ̀rọ̀ ìfi ẹ̀yìn kan fẹ́ kú sí òun ní kọlẹ́dọ̀ fi owó kò tó dáhùn yóò jẹ́ nǹkan ara gba nǹkan sára. ọ̀gá ni máa ẹ̀mí rẹ̀ ó lé gbogbo nǹkan bá sí kò ní sí òun kò ní sí òun. yóò sì ní tààrí ẹ̀gbọ́n kan yóò ní tààrí wàhó bí yóò sì máa fẹ́ lórí fẹ́rú fọ́mà fún gbogbo yóò sì máa fẹ́ lòdodo pàṣẹ olódodo báyìí ó dùn nìyẹn so ẹgbẹ́ ìgbà tó gbélé ìsára rẹ̀ ọlọ́run á gbé nǹkan kan lé lọ́wọ́ ọba ń ba hajj ṣé ẹ̀ máa gbẹ́ ẹnu ẹ̀ máa gbẹ́ ìgbà tó ń fi ń pọ́n rẹ̀ bọ̀ ẹ̀ máa pọ́n ọlọ́run ni láti lẹ̀ wá àbúrò balẹ̀ kí ọlá kó jẹ́ kí gbèsè àgbẹ̀yìn àtúntò sọ àtúntò gbọ́ lóyún sàǹfààní pẹ̀lú ẹ̀. orílẹ̀ nàìjíríà ọ̀rọ̀ bá ní tún ṣe. ìfọ̀kànbalẹ̀ tó ní tán bá ní gbà síbẹ̀. àwọn olórí wa bá ní wọn lọ́wọ́ bá ní tán wọn ṣe. wọ́n láti bẹ̀rẹ̀ lọ́rùn. gbogbo adarí lábẹ́ ìjọba ni o ọ̀gá àmì ni o ọ̀gá ọlọ́pàá ni o ọ̀gá sikẹ́rìtì gbogbo àwọn èèyàn tí wọ́n bẹ nípò nàìjíríà bá ní tán wọn ṣe. lágbára wọ ọlọ́run. torí pé àtidébẹ̀ wọn ò láhùrù lákòóta ìlà. afẹ́ wọ́n ní afẹ́ kàwọn abẹ́rẹ́ kan sí wa yìí kí ká o. salamu aleykum wa. wàllu salam. àwọn abẹ́rẹ́ o ti tóbi àgbogbo ẹ̀yìn tí a kọ́ abẹ́rẹ́ balabalẹ̀ ló ń gbọ́ o. àwọn ìbéèrè lámàkàtà bàbá ọmọ ọ̀dà yìí ẹja gbé ń bi tòní yìí eléyìí ìbò lọkọ ó ní it depends that must become. Khalifa is not fit and he is the only only one that his father born. What is the solution to it? So lẹ́yìn tó ń béèrè nǹkan yìí pé ẹnìkan dàlẹ́fà kò sì tún tiẹ̀ bàbá tí wọ́n dàlẹ́fà rẹ̀ bí ọmọ mi-ín tó ń fi tiẹ̀ kí ni solution? Ah, solution náà ni wípé n tí àwa rí kàlá tún mọ̀jẹ̀mú olóyin ẹ̀yin lẹ́ máa bẹ́ẹ̀ ṣe ń tò lóyin ṣùgbọ́n ká mọ̀ yín pé wọ́n ń fi àkọ́kọ́ ṣe sàlùtà tí ẹni tí ọ̀sẹ̀ rẹ̀ lálùfà pé ńlá kọjú bá nílẹ̀ bẹ́ẹ̀ ńlá lùfà tọ̀ ìmọ̀lá ti a sí ọ ni pé má bàjá ìwọ náà wàá mórílé ẹ̀nà bíṣẹ́ oṣù dáa ọbẹ̀ ṣe wàhálà ni ẹ̀kọ́ máa ṣe ibi iṣẹ́ àlùfà níṣẹ́ fìtínà níṣẹ́ wàhálà ni. tó o bọ́ wáyé pé bàbá sànú ara ẹ̀ kọ́mọ̀ yìí pé ntí ń bẹ lọ́dọ̀ wọn ọ̀ka kó ń jà lífà tó jà lífà àti náà sì ń kọ́ máa ń yẹ́jú ẹ̀ lọ ìbọn náà wọ́n fà lífà hàn wọ́n ní orí ogún ọ̀tẹ́ ní ogún ògbè ìwọ lọ dá ìwọ lọ pẹ́pẹ́ ojú ọ̀nà mi màbá ni lọ máa ti fẹ́ máa fi ẹ́ ibi bàbá yín ibi bàbá yín ìbàjẹ́ fẹ́ nìkan bàbá tó fẹ́ kú sí ọ̀run rẹ̀ pé ẹ̀rẹ́ jà lífà ẹgbẹ́ yẹ ẹ̀yin náà mọ̀tò ọ̀dà ebe bá di ìlú òun náà wọ́n ti jọba bá ti yọ ńgbà fà pé rárá kò tún fà náà nìyẹn o ebe ìdìbò náà ìjọba ní lọ́wọ́ sẹ́ẹ̀tì ẹ̀ náà ibiṣẹ́ ẹ̀wọ́ lọ́wọ́ ni o iṣẹ́ òwò lọ́wọ́ ni o kí olómòjútó ni o ni o tòun lẹ̀ kọ́ máa bá lè rẹ̀ yìí tiẹ̀. bàbá ẹ kò tó so àìparí àìparí lé àìparí lẹ́yìn olórí àìparí lẹ́yìn olórí pé ẹjọ́ apáyí kan olórí ọ̀rá sí mbẹ̀ ẹ bá ní ẹkú fáyì rẹ̀ à oríṣi ẹ̀fá. bàbá gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ pé nǹkan tó wà tí èèyàn máa kà kí ó tó sùn ní lálẹ́.

ní ìjẹta ṣùgbọ́n mi ò tí ì gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ lẹ́tà náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà lẹ́tà náà ṣe pàtàkì sínú sílẹ̀ gan. ẹ àwọn amánsẹ́ ẹ̀kọ́ o àti tìjẹ́ta àti tìjẹ́rin. àti ẹ tó sọ ẹ sọ́nà pé ń tẹ́ ẹ̀kọ́ yẹ kẹ́ ẹ̀kọ́ padà ẹ̀kọ́ o nǹkan ẹ̀kọ́ ntí ẹ̀kọ́ tó ṣe pàtàkì ń àwọn ò rí o. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك